wọ́n bọ́ ọmọ wá di ìyàwó ni o. ẹ̀mí yìí pọ̀. Lùkọ́ yìí kàdá bàbá. وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات الشيخ أحمد آه إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله <laughs> اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد آمين مكي إمام بقول سالو الحاج عبد الصمد أبي نعم الله قبع صحيح mo kí bàbá wa ìmọ̀ọ́mù mọ́sálásí wa mo kí bàbá wa ọlọ́májẹ́ máa padà sí ibú mo kí dáìlẹ̀kì lùwáyín alhakim mo kí bàbá àwọn ṣéèkù wa Ahmed Tijani ọlọ́nkọ́ bá ní sàlẹ̀ sí dáadáa yìí èmi wá níwà bàbá kan sọ kìí sì wá ibi tó sì wù mí kí n jókòó ní kí n jókòó tọmọ mi bẹ́ẹ̀ ni ní pé tí bá ti wẹ̀yìn kan máa rí mi ìmọ́jọ mi lójú tẹ́lú wá mú mi sáà ní àwọn àpá wọ́n tó á ní kẹsí wà sí mi ẹ̀sùn ò pé kí n jàǹfààní ẹ̀tún sọ pé kò rí bẹ́ẹ̀ ipò tẹ́ẹ̀gbé wá sí àtóbẹ̀ ọ àtóbẹ̀ yìí lẹ́lọ́lá ọ ọlọ́mọ ajẹ́ ìdẹ̀yìn àbùkù láíláyọ̀ gẹ́gẹ́ bí ìṣesí wọ́n fún wa ní ìṣẹ́jú mẹ́wàá àti ìṣẹ́jú méjì kíyàn ó kù ìṣẹ́jú mẹ́jọ àáyà tí a ọlọ́dẹ mi ò jù bẹ́ẹ̀ lọ́wọ́ ìdúrà bá wọ́n ń ṣe wá sí mi ẹ̀bá máa gbọ́ so ẹ̀gbọ́kọ̀ yàwó gbà bí yàwó ẹ̀ẹ́dẹ́yìn náà bá ti dájọ́ ó súnmọ́ kẹrin máa gbọ́ díẹ̀ díẹ̀ so àáyà tí ọmọ mi fi síbi lẹ́ẹ̀kan á lò díẹ̀ nínú ẹ̀ máyà àkọ́kọ́ tá àkọ́kọ́ mú tó jẹ́ tó bá ohun tá jókòó ti lé nìmú nítorí pé Yusuf àtìlẹ́gbẹ́nì àkókò ìyàwó tó fẹ́ ṣe lénìí ni wọ́n ń pè ní àsáàlì yàtù àyè máa pè ní mọ́símẹ́ ọ̀sọ̀lábá ọ̀sọ̀lábáwá ọ̀sọ̀ Yorùbá ọ̀sọ̀ Yorùbá ẹni ọba jẹ́ ìyàwó alákọ̀ọ́ ń pè ní àlìkúúlá ẹlẹ́ẹ̀kejì ọmọ ajẹ́ àsàníyàtù aláàfà kan tó kọ síra ó pè ní àsàníyàtù lá àzàníyà ìyàwó kejì ni kó o ṣe kìí ṣe àgbèrè ni kó o ṣe má wà lágbèrè wẹ́ni tí ó sì kejì ìyàwó rẹ̀ ni báwo ẹni tẹ́jọ máa ṣàgbèrè wọn ò wulẹ̀ gbọ́ nìyí àwọn tí wọ́n gbọ́ wọn ti gbọ́ mí báyìí ọlọ́run fàdẹ́dà subhanahu wa ta'ala ọ wá sọ wípé a'udhu billahi minash shaitanir rajim ó ní fankihu ma taba lakum minan nisa a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim fankihu ma taba lakum minan nisa ọlọ́run ní èyí tó bá wù nínú obìnrin ẹ̀fẹ́ Àkọ́kàdẹ́dà wá fẹ́ gbé ó gbé látorí méjì, ó ní mọ́sílẹ̀. Mọ̀sílẹ̀ wọ́sùlá ṣẹ́nu wọ́rùbá. Ní wọ́n sọ pé al-aslu bizzawaji àtàdùdù. Ìpìnlẹ̀ níta ṣíṣe ìyàwó òun ní kó Ẹni tó bá dùn mọ́ yín nínú ìyàwó mọ́sìnà. Mọ̀sìnà wọ́sùláṣẹ́ wọ́n rùbá. Ẹni kọ̀ọ̀kan lè mú méjì méjì, Yúsùfù ṣe mú kejì, ẹlòmínà ìtẹ́lẹ̀ ọ̀kan kó tún mú kejì. Wọ̀sùláṣà, ẹni tó ti mú méjì tí ò yó, wọ̀rùbá ẹni tó tó wá mú mẹ́ta tí ó tún yó kó tún fi kẹfún kọjẹ mẹ́rin ẹni kọ̀ọ̀kẹ́ náà wá máa mú mẹ́rin mẹ́rin adẹ́dàwà sọ̀rọ̀sọ̀ ìfàílẹ̀ sífù àyìn oníyàwó kan lọ́nkọ́lá inú ilé ìfẹ́ wà o ẹ̀kọ́ lágbára gbáà lọ́sọ̀ọ́ ìgbò oníyàwó kan o tẹ́ ẹ bá ń páyà allah ta'dilu bẹ́ẹ̀ ní lè ṣe dọ́gba ọwọ́ àhìdà ọjẹ́ yọ̀kẹ́ máa ń fi pé condition àìlè ṣe dọ́gba ọ̀rọ̀ kejì tí máa fẹ́ sọ àìlè ṣíftùm allah ta'dilu tẹ́ẹ̀ bá lágbára àti ṣe dọ́gba kí ní dọ́gba ìyẹn máa wá fẹ́ wá kọjú lọ́mọ mi yóò sùn ọlọ́nkọ́ bá ń sọ àwọn èèyàn ti dọ́gba gbọ́yé obìnrin tí ọ̀lọ́ lé kéwú àti ìyá ọ̀lọ́ lé kéwú tí ó mọ̀ àti èyí tí ègbọ́ wà sí gbogbo wọn ni wọ́n mọ dọ́gba ni wọ́n máa gbọ́ ah, ìbọ́lọ́sùn lọ́pọ̀ ẹ̀ lè ṣe dọ́gba ọ̀làn tẹ̀sẹ̀ fi àwọn àǹtàjìlú bẹ́ẹ̀nà nìsá wọ̀lọ̀ harrastun ọlọ́nlẹ̀lẹ̀ lágbára sí dọ́gba dọ́gba làwọn afá fi mú májẹ̀mú wá pé tí èèyàn bá fi fẹ́yàwó jẹyọ kan lọ wọ́n láwọn nǹkan tó gbọ́dọ̀ wà lára ènìyàn ṣùgbọ́n tí ń tó lọ lórí kíyàwó jẹyọ kan lọ ká wá lóhùn bẹ́ẹ̀rẹ̀ ẹ sallallahu alaihi wasallam tó sàlàyé pé wa yaqillu rijal wa takthuru ọkùnrin ó máa obìnrin ọmọ akéré títí táàfi máa rí hamsin mọ́ra á máa rí alikọ́lìmù ìwàáhì áàkà obìnrin wà ń kú sí lórí 50 àṣẹwà arọ́kùnrin ẹyọ kan wà sí ní wọ́ọ̀dì oníkàlùkù lórí èmi tí ń sọ ẹlòmí bí 24 láàrin wa ẹlòmí 20 àwọn 16 àfi nǹkan ni wọ́n jóbìnrin ẹyọ mẹ́jọ péré lọ́jọ́kùnrin tí kálukú bá mú ẹyọ kọ̀ọ̀kan wá dúró ọmọ rẹ tí ò lélẹ̀ kèèkàn ní o wọ́n láyà àwọn obìnrin kọ̀ tàà rí bí láti wọ́n bàbá yọ wọ́n ti pọ̀ nílẹ̀ gidi gbogbo àti wọ́n bá ti tẹ́wà àti ẹni tó fẹ́ fẹ́ ojú ẹyọ kan lọ mo máa mú ọ̀rọ̀ arábìnrin kan wá wọ́n ní obìnrin yìí ó jẹ́ kọmíṣánná fún for happiness ní himosis ọmọ kọmíṣánná níbẹ̀ ní obìnrin ni ó wá kéde fáwọn ará Ìgbò yìí pé ẹ̀sìn ìyàwó jẹ́ yọkẹ́ lọ obìnrin ti pọ̀jú nú yìí o obìnrin 2 million ọkùnrin 900,000 tẹ́nì kọ̀ọ̀kan bá máa yọ kọ̀ọ̀kan ẹwà dúró àwọn tí ó lè lẹ ẹwà jẹ́ ìlú yọ àjẹ́ tó jẹ́ ń sọ̀rọ̀ kìí ṣe muslim nasraniya uln ti sọ̀rọ̀ lẹ́yìn náà ni pé àwọn àlà máa ń tètè ń kú lọ́pọ̀lọpọ̀ ọgbà àmọ́ bí wàhálà ni àbíkó ṣe pípẹ́lẹ̀ sọ̀bà dẹ́dàkọ̀ àwọn ọkùnrin okó kọ́ rẹpẹtẹ àtàwọn tún ọ̀rọ̀ kọfẹ́

الأستاذ المستاذ التراهيم حفظه الله ورعاه ọlọ́kọba àṣọ yíò lọ́gá nínú jíjẹ nínú wíwọ̀ nínú bùgbé níbóbìnrin bá ṣe níbi ẹ̀sì tí èyàn bá fẹ́ obìnrin tó jẹ́ àgùn fásọ́lò àtèyí tí ó gùn fásọ́lò yí sásọ kan lẹ́lẹ̀ yóò fún ọ oúnjẹ arí obìnrin náà di èyàn ti níyàwó kan tẹ́lẹ̀ ó ní ọmọ bíi mẹ́fà ìkẹ́sẹ̀ lọmọ ẹyọ kan oúnjẹ kan náà kéèyàn fún ọ láti ní dọ́kítà yẹn pípọ̀ nínú àwọn èèyàn gbọ́ yé ìfẹ́ mi tún wà ń bẹ tó ṣe kọ́lọ̀ ọmọ sùhánà ọ̀tọ́lá ní máa ń darí rẹ̀ èèyàn lè rí dọ́gba sí ní eléyàn òun ló ń pè ní alùmẹ́ìlú kọ́lùbì ọ̀gá ó ṣe dọ́gba ní o ọ̀súnmọ́ ìyàwó alákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n bá ń sun súnmẹ̀ fún ọgbọ́dọ̀ sí mẹ́ta lọ́dọ̀ ìyàwó kejì sáwọ̀ papọ̀ ọmọ ẹ̀gbẹ́ dọ́gbà ò débi wípé bákan bákan nìfẹ́ yẹn gbọ́dọ̀ rí nítorí kọ́lọ́wọ́n bá sùhánà dálá òun ní darí ẹ̀mí Àfá Yusuf, àbí ọlọ́run ọba sọ̀hánà tó ń bá nìrìn ọlọ́wọ́. Gbìyànjú o, àwọn obìnrin, àfá wa ń gbà débìnrin ẹ̀sẹ̀ lẹ́ẹ̀kejì, wọ́n jó yá tún wọ́n máa ń ka ẹ̀rín. Ẹ̀rín tí èèyàn bá rí, àwọn yàrá kẹni wọ́n wò bẹ́rin yẹn ṣe tó nígbà àwọn afẹ́hàn bíbì kẹ́lẹ́ nǹkan ògiri létí yẹn ní jẹ́dẹ̀ o wọ́n mú létí gbọ̀ owó lákẹ́ àà nígbà tí wọ́n wọlé lánàá ẹ̀rin méje wọ́n rí nílò wọ́n rí lọ́dọ̀ tẹ̀ nígbà wọ́n dé obìnrin a máa kẹrin o gbìyànjú ọlọ́wọ́n bá kún ọ ọ̀tún yìí ni o dára yìí ni o ìwọ́n náà ti má gbàgbé ọ̀rọ̀ sáà nẹ́bí sọ̀lá àsálà ń sọ wípé mọ̀nkánà yóò mìnú bíláàhì wà yóò mìnú ákìr kọlá yóò fi ìjà rọ̀ ẹni ó bá ní gbàgbọ́ sọ́lọ́run àtọ́jọ́ pé ìgbàlùkè àmọ́ kọ́ má kó sùta báládùgbò rẹ̀ máa ti ń fọ̀rọ̀ yẹn náà ránṣẹ́ sí yóò ní mọ̀wádánú yóò ní rahmanu yóò ní kẹnu àbámọ̀ dáadáa bá ti ṣe náà ọlọ́run lè kàgbé lórí ẹ̀ àbámọ̀ ọdún fi kọ́lá wá rẹ̀ wá ọlọ́run lè kàgbé lórí ẹ̀ níparí mo tún sí àwọn bàbá wa pẹ̀lú àǹfààní kékeré tí wọ́n fún wa kọ́lọ̀kọ́ bá ní sàlẹ̀ sí àpọ́nlé yìí